الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير أنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد تقبل الله صلاتنا ولي وإياكم جميعا السلام عليكم ورحمة الله وبركاته أقيمكم لدعوة وناني الله تعالى lérí jíjí wa sáyé jíjí wa sáyé jíjí kálukú sáyé rẹ̀ lónìí látàrí ti Islam àbí ọlọ́run ọba àlekẹ́ọ́lá kí ó má dá sí fún ìyàjẹ́ ajẹ́ mùsùlùmí lónìí aláìní má jẹ́ mùsùlùmí má ọlọ́run má fi ṣe àdánwò fún wa torí pé téèyàn bá jẹ́ mùsùlùmí tó tún padà di kèfèrí tó tún wá di mùsùlùmí padà oore ńláńlá ló jẹ́ fún kó padà di mùsùlùmí ṣùgbọ́n àǹfààní kéèyàn wà lábẹ́ àwọn ọ̀rṣì nílé ọ̀gbẹ́ndé ọ̀kan nínú àwọn àǹfààní àbí àwọn ọ̀nà bíi méje tá a lè fi wà ń bẹ̀ ti dínkù fúnru ẹni bẹ́ẹ̀ tí a tó jíṣẹ́ ńlá wa alihi wa islam sọ wípé àwọn méje kan bẹ tó ṣe wípé tó bá di ìjọ àlùkìyàmọ̀ tí yóò mú kankan tí ó sùn máa tàrí ọmọ ènìyàn tí ọpọlọ fúnra yóò máa sọ bí ìgbà ẹ̀kọ́ ń sọ lórí iná ni ọpọlọ yóò sì máa sọ kí oògùn yóò bo àwọn ọmọ ẹ̀dá láti òkè kanlẹ̀ débi pé oògùn náà yóò máa ṣàn tí ó sì di adágún tí adágún náà yóò sì tún máa ga tẹlòmíì yóò dé kókósẹ̀ tẹlòmíì ojúgun tẹlòmíì eékún rẹ̀ tẹlòmíì bàrà àdí títí lọ́bẹ̀ àwọn kan máa mórí bọ́ nínú wàhálà ẹ̀ ìtọ́lọ́wọ́n ba ọlá sọ nínú alukur'an nígbà tí ọlọ́run bá ń sọ nínú suratul eh, alhataka hadithul ghashiya suratul ghashiya ọlọ́run ṣe ti bí wá bá ọ hadithul ghashiya ìròyìn ìròyìn kí ni alghashiya ní tó máa ń gbóòyàn mọ́lẹ̀ kí ló ń gbóòyàn tá a mọ̀ láyé ní òkùnkùn àbí ṣùgbọ́n eléyìí ẹ̀rù ni ọ̀jẹ̀jẹ̀ jọ́gbé ilẹ̀ àlùkìyàmà ọlọ́ni ojú ìyàwó ma ìdènà kọ́ọ̀ṣì àwọn ojú kan jọ náà yóò rẹ̀wẹ̀sì látara wàhálà ìnira ààmì látùn àwọn àwọn yìí wọ́n máa dààmú náà síbà yóò rẹ̀ wọ́n na tẹ̀síìrì siri àmà ẹnu pé àwọn tó fẹ́ wọná ilẹ̀ tí wọ́n ò máa tẹ̀wọ́ náà yẹn kò ní jẹ́ ilẹ̀ ìtàǹtẹ̀ tó rọ̀ wá lọ́rùn láti rìn ìjọ gbèǹdì ilẹ̀ yẹn rọ̀ ẹsẹ̀ wọn máa wọnú ẹ̀ fún un yóò ní láti gbé ìnira ní máa rìn wọ́n sì ti so ẹ̀wọ̀n ọmọ yóò tún máa wọ́ tasla naran hamiya wọ́n wà lọ́wọ́ inú náà tó gbóná janjan wọ́n sì tún nífẹ̀ẹ́sẹ̀ ìrìn ìyẹ̀wọ́ náà wọ́n dojú wọn bólẹ̀ wọ́n wọ́n wọ́n náà kódà àwọn abébèrè pé báwo lè yàn ṣe lè fojú rìn rẹ̀ ànábí ẹsẹ̀ láti rìn ànábí ní sọ́dọ̀ tó dá wọn láyé tí wọ́n ẹgbẹ́ náà rí àwọn ẹranko ewúrẹ́ wọn lè fẹsẹ̀ méjì rìn mẹ́rin ni wọ́n fi rìn kódà wá sí wọ́n rìn kódà ìyàn kí tí ń bẹsẹ̀ méjì ẹ̀rí bá tó máa fọwọ́ kan sí kùtùkùtù lẹ́gbẹ̀ẹ́ báyìí kò dàbí ọmọ èèyàn tó skọ́ọ̀mìn ayùnìn àníyà wọ́n ó máa fún wọn mu nínú omi kan tó gbóná jẹnjẹn ọlọ́mọdé àwọ̀ náà ọlọ́run kó láwọn bẹ̀ torí pé iná kan bẹ ẹni tó bá kọ́kọ́ wọ̀ náà ọlọ́run ní nàzáàtò lè ṣàwàá àwọ̀ orí ní òkọ̀kọ́ bú tẹ́bẹ̀rú mẹ́ni àgbẹ̀bẹ̀rọ wátàwálà gbogbo àwọn tó pẹ̀yìn ìdá tó kọ̀yìn sọ̀rọ̀ ọlọ́run ní òkọ̀kọ́ máa mú jọ náà nàzá àtẹ́ni ìṣàwà yóò bu àwọ̀ orí yẹn tòrò tó ní lọ́ni عاملة ناسبة تصلى نارا حامية تسقى من عين آنية lẹ́yìn sẹ̀lẹ̀ àwọn tọ̀ ààrùn kò sóúnjẹ kan tí wọ́n fẹ́ jẹ ní ọ̀nà lẹ́yìn sẹ̀lẹ̀ àwọn tọ̀ ààrùn ni ẹ̀gún máa jẹ lókè ọ̀yà alẹ́pìlẹ́gbọ̀n èṣùṣù bí ọlọ́run ni ẹ̀ẹ́dùn oúnjẹ ló ń jẹ àwọn ṣàjẹun ọlọ́run ni láàyè sùn nínú. wàlà yòókù ní nìjọ oúnjẹ yẹn ò ṣe é jẹ láti sára ẹlẹ́ẹ̀kejì kò sì ní sọ fún kébi ó mọ̀ pàwọn mọ́ wàlà yòókù ní nìjọ ebi tẹ́ọ̀kẹ́tẹ́ bí wá ń pa aláfẹ́ lọ jẹun àbí bí wọ́n ti ń yẹ ẹ̀gún náà àkọ́kọ́ ọ̀hún ní jẹ sára ẹ̀ẹ́kejì ebi ò ní yé pàwọn so lọ́jú lóòjọ́ àlùkìyámọ̀ tí wàhálà ó ṣẹlẹ̀ yẹn oríṣiríṣi nǹkan ní ó ṣẹlẹ̀ náà àwọn ìmọ̀ ó ní ọkùnrin tó níyàwó méjì mẹ́ta mẹ́rin iṣẹ́ ń bẹ ń bẹ iṣẹ́ ń bẹ ń bẹ torí pé ànábì sọ̀rọ̀ bá ayọ̀ ọ̀gá sọ pé àwọn tí kò bá ṣe déédéé láàrin àwọn obìnrin wọn ni àwọn ìyàwó wọn ẹgbẹ́ wọn kan ó yá tí wọn wọ́ tẹ̀lé kúrú jọgbìn ìlú fún ọ̀gbẹ́ni yìí kò ṣe déédéé láàrin àwọn ìyàwó rẹ̀ ó dẹ́rù bá ní jẹjọba. àbí àwọn alágbe àwọn tí a máa ń tọrọ bára yẹn ẹgbẹ́lẹ̀ yorùbá wọn pọ̀ dáadáa pàápàá òṣogbo ìlọrin àwọn ìgbìmọ̀ yẹn wọn kàn déédéé máa tọrọ owó ìwọ ní ké sí kọ́rọ́bọ́tọ́ bí ọká kí ní kẹtẹ́ bá ti lò òde bóyá lọ bí ìgbéyàwó wọn ó pọ̀ wọn àwọn míì ti dúró lọ́kàn tẹ́ bá ti fẹ́ nìkan ló àwọn èèyàn tó ń bọ̀ nù wọ́n tó ń bọ̀ nù wọ́n sọ àgbẹ̀ ìmọ̀ tọrọ díṣẹ́ àtàwọn bára yìí dáadáa ń dẹrẹ́ ọlá ẹni ní yẹ fún mi ẹ̀ẹ́dẹ̀ kò ní iṣẹ́ kan ju ìtọrọ lọ kò ní fi ẹran kankan ní ojú wọn jẹ́ ọ̀gbẹ́ ìdí egungun kóró báyìí àwọn ti mọ̀ pé àwọn alágbèdè àwọn tó ń gbowó èlé lábò kankan gbowó èlé báńkì náà àwọn èèyàn wọn ò dìde bíi wèrè àyà kùránì ló sọ yìí direct láyàkùmọ́nà ila kama yàtọ̀kọ̀bàtọ̀ ṣètàn bí ẹni èṣù fọwọ́ kan alágànná yorùbá ìlú alágànná lọ́nà náà fún alágànná kan máa jákàjáká àbí wèrè ọ̀gá yìí ọlọ́mọdé àwọn àna wọn ẹ̀mọ́ oríṣiríṣiríṣiríṣi láàrí níjọ́ náà táwọn nọ́ọ̀sìkì ń problem táwọn máa ní ni wípé ó wà ní tó lè suratul hadid ṣé fifty four kọ́ hadid inú sura fifty four ibẹ̀ nìyẹn wà táwọn bá jí níjọ́gbé èdè tí wọ́n dìde bá àárín mùsùlùmí ni wọ́n ti bára wọn ṣùgbọ́n ìbànújẹ́ ò jẹ́ tiwọn láàrin mùsùlùmí lọ́nà wọ̀ ìmọ́lẹ̀ ó bo mùsùlùmí ṣùgbọ́n àwọn wà ní òkùnkùn ọmọ fi nàtẹ́bí yìí ní oríkùn ẹjá wà náà wọn nínú mọ́lẹ̀ yìí ẹ wa ọlọ́run ní kùránì sọ pé ohun kan wà sọ wọn pé ìròjẹ́ o wàrọ̀ akọ́m fàtẹ́bí tó nù rọ̀ ẹ ṣẹ́rí padà ẹ má tọrọ mọ́lẹ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí mọ́ ẹ̀yin náà ṣẹ́rí padà sẹ́yìn ẹ lọ mú mọ́lẹ̀ yìí ń bẹ̀ gbogbo wọn kẹ́ ẹ sẹ̀gbẹ́nu wọ́n wà dùn wọ́n wà rush kúrùkúrù kálẹ̀ mú wọn lẹ́ẹ̀kí lọ́wọ́ aṣọ fàdúrí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti yọra àwọn yẹn tí wọ́n ti tí àwọn mùsùlùmí ti dádùn á kàn mọ ògiri kan láàrin àwọn àdìmí àwọn mùnáfíkì yóò nílẹ̀kùn tí ẹ̀rí lọ́dọ̀ àwọn kìfì àwọn mùnáfíkì náà ìyá ni lọ́dọ̀ àwọn mùsùlùmí ìgbádùn ní kí lọ́dọ̀ wọn sọ mo ti tú yẹn ìkígbẹ̀lìhú àtàbíyà ní kí lọ́nà tó wá sọ àwọn òmìnàfíkò wá máa kéèbò sí àwọn mùsùlùmí alámọ́kún máa kùn a ṣe bọ́ kan ni wá ìbájọ́ ń kírun wọ́n ṣíláṣí ni àrùstáàtì ló yọ́ ṣe wà sí fún wa alámọ́kún máa kùn ẹpàwátì ni kí lọ́ bala òdodo ni àjọwà mọ́ṣáláṣí àjọ ń kírun ni wà láàkí kí ni pátántum àǹfùsàkún bàtàrọ̀ bastum àmàlì yìí ọlọ́ni bẹ́ẹ̀ ni àmọ́ náà ilé tí tẹ́ sáwọn ẹ rò pé aburú kan ó ṣẹlẹ̀ sí wa ẹ tún wá ń ṣe iyèméjì lórí ẹ̀sìn tẹ̀ ń ṣe yẹn ọkàn yẹn ẹ̀ nígbàgbọ́ òdodo ẹ̀ kàn wá ń kírun ni bóyá nítorí àǹfààní kan bí ẹlòmíì tó bá pé àdúgbò tí mùsùlùmí pọ̀ irú ìlọrin sì kéèyàn dìde kó jẹ́ christian ló fẹ́ jẹ́ sẹ́lítọ̀ ìlọrin gangan tàbí ògbẹ́ lọ sí house of rep christian ní catholic ní gbé kọ́ọ̀sì sọ́run one campaign ní ọjà àbá nílọrin pé òun á tún lù ú ṣe nǹkan kẹ ó ti wá gbé kírọ́ọ̀sì sọ́run bẹ́ ṣé yóò wí ni hmm. ó ti wá wò pé òun dẹ̀ fẹ́ lọ sẹ́ni ó wá lọ chẹ́ǹjì wá ní mùsùlùmí lòun náà ń bá wọn kírun àmọ́ kò gba ìsìláàmù bọ̀ ṣùgbọ́n fẹ́ lọ rẹ́ẹ̀pù ó fẹ́ lọ sẹ́nìtì ó dẹ̀ pé tóun bá jẹ́ muslim kò fi é ṣe ọ̀rọ̀ bó ti irú àdúgbò mi ní ìṣẹ̀lẹ̀ pé tóun bá mọ̀ kẹtùrí ni tóun bá ṣe bá muslim òun ò lè jóye wọn ò ní fún un lóyè wọn ò ní fún un lọ́ba ló bá lọ sí pé mùsùlùmù ni wà gbogbo ìran tí ń kí nínú ọkàn rẹ̀ kò sí àtìlẹ́jọ́ tó ń fẹ́ gbà òun rí gbà ó sì bá akírun bẹ́ẹ̀ tó fi kú ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ kò gba Islam tàbí ó ń wo ìyá kan tó lè jẹun gbòdògbòdìyé ọ̀rọ̀ àná wàgọ̀rọ̀ ti kó mọ́lù àmàlí àtàbẹ́ ṣe dé bí èṣù ń tàn yín jẹ nǹkan tí desire yíyẹn tẹ́ ń fẹ́ yẹn òun ló kó tàn jẹ báyìí títí lódodo fi dé wá báyìí ibi tẹ́ wà ní ẹwọ tọ́lọ̀n ṣe fún wọn láyé wọ́n tàn wá jẹ àbí ọlọ́run náà tàn wọ́n jẹ lọ tọ́lọ̀n fi sọ ọ́nà kùránì gbé yẹkọ̀ọ́dẹ̀rún lọ́ha wàhúwá kọ́ọ́dẹ̀rún àmùná sì kírò báwọn tọ́lọ̀n jẹ bẹ́ẹ̀ lọ́lọ́run ló máa tàn wọ́n jẹ wọ́n á lọ ní kékeré àwọn nǹkan oríṣiríṣiríṣiríṣiríṣi ni ó sàmọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn tó bá ń ànábì inú àwọn méje tánàbì ká o ní ọ̀dọ́ tàbí sínú islam bí ẹ́ ṣe bí àwa sí islam kò wá fìgbà kankan ṣe kèfè rírí títí títí tó fi dàgbà tó fi kú síbẹ̀ gbogbo àwọn ìnira tí ó mọ bá àwọn èèyàn ká láàgùn káwà lábẹ́ òun yẹn ànábì ní yóò ṣe yóò wà lábẹ́ bòjì àrùsì inú fàyàbalẹ̀ ló máa wà olóbi jẹ́ pé èyí fi kèfè rí irun mú èyí fi kèfè rí irun mú torí ìdí méjì ìdí àkọ́kọ́ àbí ìdí tó pọ̀ gan ẹyọ kan ní èdè tí mo sọ yìí àǹfààní àti wà nínú ìfàyàbalẹ̀ méjì ọ̀kan ti nù yàn ń bẹ̀ mẹ́fà yòókù nìyẹn lè má lọ ní kápá ṣẹ́ni pé yẹn simple rẹ̀ cheap bàbá rẹ̀ ìyá ẹ̀ wọ́n bí ẹ sínú Islam ẹ̀ ń jókòó sínú Islam títí tó fi yé kéde tó fi darúgbó tó fi kú tọ́lọ́ba ní kẹ́ni ogun dáadáa àǹfààní kan nínú àǹfààní tó wà ní kéèyàn máa Islam kó mọ́ kó ń bẹ̀ ni pé èèyàn mọ́jọ́ tí ó wọ́n kù jẹ́ kí n bá wọn ṣẹgbẹ́ ògbóni díẹ̀ tọ́wọ́ mi bá ti tẹni tó wà ń bẹ̀ máa lọ wẹ̀ ó lè jẹ́ pé ọjọ́ tí wọ́n initiate yẹn ni tí wọ́n bò tí wọ́n ṣe gbogbo ètùtù tó jọmọ ẹgbẹ́ náà ní kúrò mú ọ lọ ó parí nìyẹn gẹ́gẹ́ àwọn mùsùlùmí kan tí wọ́n láwọn fẹ́ gbé àwọn christian wọ́n lọ church wọ́n di pastor nítàn ẹ̀jẹ̀ kò ń ṣàgbà wọn fún bíi seven years wọ́n máa padà kúrò ó kàn ikú kàn dé bá ní ó kàn kù sínú ẹ̀ àwọn pastor ló wá sí mo mẹ́nìkan tó ti kú sínú kiri yóò bá yẹn tí wọ́n sọ pé mo bá àwọn mọ̀mọ́ kan pé àwọn èèyàn mọ̀ náà ń gbà ta wà lákùrẹ́ muslim ni lọ́ńbà náà. àwọn ló ti sọ fáwọn pé òun á padà kú ń bẹ ìkàkọ́ yẹn pé kò kúrò fún adékù sọ ní kírísítẹ́nì ibẹ̀ ló kù sí di pásítọ̀ mo mọ̀ dáadáa ọlọ́run kò ṣàánú wa kò ṣàánú wa so látara bẹ́ẹ̀ islam kéèyàn ṣe bí mo ti lọ ni ẹ pé ká ṣe ká mùsùlùmí báyìí. mùsùlùmí ló láǹfààní ló nírì tí àlìjẹ́nà olóòrùn sọ ọ̀nà sọ́rọ̀ tú alìmúràn wípé yáyọ́ lẹ́dínà àmànà takò lọ́ha ọlọ́run yáyọ́ lẹ́dínà àmànà títí tí ọlọ́run sọ pé ibi tí mo fẹ́ lò ní pé wà látàmù túnà ìlà wa antum muslimun ẹ má kú àyàfi kẹ́ jẹ́ mùsùlùmí bí máa dáwà mú alàlẹ́ islam ẹ dún nímọ̀ islam ẹ má ṣe mistake kú ọjọ́ kan irú àwọn ìyá mi tí wọ́n máa ń lọ sínú christianity tí mo sọ ní jẹ́ ó sí pé nígbà tá a wà ń fúta tá a mọ̀ rí wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe rí gbogbo olóò tí mo tún mọ́rọ̀ kí gbẹ̀dẹ̀ yẹn wà àtàwọn àwọn kan wà ní ikọ̀ nínú jùgbọ́n lọ́hùn jọ́ tí mo lọ sọ́nà àwàrà ni mo rí inú gbó báyìí bí pásítọ̀ yẹn dúró sí kò kọ́ nǹkan kan sílẹ̀ àwọn èèyàn dẹ̀ ń wọ àárín ẹ̀gẹ́ lọ́ba láàrin mú ní àá ah, ah, ẹ̀gẹ́ igbó báyìí mo kàn dédé rí àwọn èèyàn mùsùlùmí ni ẹlòmíì nítorí ọmọ lòun fi ń lọ ṣọ́mọ yẹn fẹ́ bá wà nù sàárè ìgbà tó bá dénú sàárè mi ọmọ tó ń torí ẹ̀ lọ́dún kèfèrí tí wọ́n bá lọ kú sínú kèfèrí tó ń ṣe Islam ọmọ yẹn á wà lùjẹ́ náà wà lọ́wọ́ náà tó bá dẹ̀ díjọ́ olóòjọ́ alìkìyàmọ̀ bàbá àti ìyá wọn ò mọ́ra rí mọ́ yẹ́ ọmọ yàfẹ́ rọlì márùn-ún ní àkìdì ọjọ́ tí ọmọ èèyàn mọ̀ ń sáfọ́mọ̀ ẹ̀yẹ́ wà ó mìí níbẹ̀ ìyá tóun á sá fún ìyá wọ́n àbí yóò máa sá fún bàbá ẹ̀ lè ìlè múrí in wọ́n sọ àṣìbà ti ìwọ̀ bà sọ àṣìbà ìyàwó rẹ̀ wọ́n bà ní àtàwọn ọmọ tó bí ìlè múrí in ni ó yàwó máa ibè ṣáàlọ́n yòbìnrin kádùkú ní tiẹ̀ ó tó gẹ̀ẹ́ níjọ́ náà ṣáàlọ́n yòbìnrin kò lè ráyè ẹlòmíì náà torí ọmọ torí ní ó pèmí ládùúgbò brọ́dà yẹn ní kí n jọ kí wọ́n bọ́ ìyá ó ti lọ sí ó ń di kèfèrí wọ́n bá yẹn sọ̀rọ̀ títí títí tí ẹ onígbà lọ ọmọ sọ pé kí ti lọ chọ́ọ̀chì òun ò ní dunnú sí ọmọ lòun tọ́lọ̀ ẹni tó wá ní kí n bá sọ̀rọ̀ yẹn ó ní iye tìrẹ́ rọ́nà dúró ti gẹ́lẹ̀ òun ṣeré ìwúrò ọmọ wọn lè dúró tí ń ṣeré fún mi ká yẹn rẹ̀ yọ ṣe ìtumọ̀ rẹ̀ ó ní ṣe bí màmá tiẹ̀ ní tó jẹ́ kó dúró sínú islam ní pé ìwọ jẹ́ mùsùlùmí orí èèyàn dúró tì òun táwọn ọmọ tó ń di kó ní islam ta ládúró tí òun tó ń bá dúró sínú islam onímìíka ògẹ́lẹ̀ pásítọ̀ yẹn èyà ṣe máa béèrè máa pásítọ̀ yẹn ò ní ṣe kó máa nílé mo wá fọgbọ́n ọ̀rọ̀ ọrú àwọn èèyàn ní pípẹ́ bá torí ọmọ ẹ̀gbọ́n wọn ní wọ́n náà ni lá ìparí ẹ̀ sí máa jẹ́ kájí ọ̀rọ̀ inú sọ́tù múnáfíkì múnáfíkún ọlọ́run ni látúlì kún amwālukum wàlà awlādukum an dhikrillah ẹ̀yin mùsùlùmí ayọ́lẹ̀dí náà amúhálùkùn wa àwòlẹ́àdùkùn àndíkìrìlà ẹ má ṣe jẹ́ kí àwọn ọmọ tẹ́ ẹ bí àti dúkìá tẹ́ ẹ ní kó kú ikú ojú ìrántí ọlọ́run ẹ má jẹ́ wọ́n sọ yín di kèfèrí àmọ́ ìyá alùdá àríká fàúlá àríká ó múlẹ̀ kọ̀ ọ̀sìrùn gbogbo ẹni ó bá ṣe rí ọlọ́run láwọn ẹni years ó wá di ọmọ ọdún márùn-ún ní ọgọ́rin ọmọ kan wá ní tó bá ti ṣe ẹ̀sìn tó ò ní jẹun ṣọ́mọ yẹn ló ń gbọ́ ẹ láti ilẹ̀ ẹlòmí ìlú èkó àwọn ìyá mi ìlú èkó wọ́n di kèfèrí wọ́n kú sọ́hun ní kèfèrí wọ́n gbókù wọn wálé àwọn àbá àtòrí tí wọ́n jẹ wọ́n wà lọ sí wọn mùsùlùmí ní yàtúnà làmọ̀ sílé ó mọ̀ sí lọ́jọ́ ìjìnlẹ̀ wọn ní ẹgbẹ̀ lọ torí pé níjọ́ yẹn wọ́n mọ̀ pàwọn ọmọ ẹ̀kan ń bọ́ ń lé láti ìlú ìbò bóyá ètò ètò àwọn ọmọ mọ̀mọ́ kàlùkùn fowólẹ̀ oríṣiríṣi orin torí owó yìí wọ́n sìn àwọn mọ̀láìkà ò ní bá yí fún náà nítorí gbogbo ọ̀nà àti fìdáwò fún ẹ̀bá àti fìdáwò gbà wá mílíọ̀n ẹ̀bá kú sí kéfèrí fìdáwò lè bá kú kọ́lọ̀mù fún alágbọ̀nyí ọ̀rọ̀ rẹ̀ dáadáa ìtọ́lọ̀ ń ṣe fún wa ọlọ́mọjẹ kọ́kọ̀kan bá jẹ́ o àlékún dáadáa ọlọ́run kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa allahumma arina lè haqqan haqqan warzuqna tiba warina lè batila batila warzuqna ijtinaba bi rahmatika ya arhamar rahimin wa ya akramal mukramin bẹ́ẹ̀ náà ni ti rí ó fẹ́ràn mùsùlùmí mo ní ẹni tó súnmọ́ dáadáa tó sọ pé ẹ ṣe ṣe Islam ẹ pé àwọn àfa ẹ wá pé kúrò àṣẹ ó ní òun dúró de ìyá òun kó kú náà ìyá òun ìyá àjọ ni ó church tí ìyá òun bá ti lè kú òun ó ṣe Islam wàhálà ó ṣáájú ìyá yẹn kú ìka tó ọmọ ìyá wa náà sọ ní Benin máa yẹn kọ́ mosque fún àwọn Muslim ṣàfihàn ṣe ń kí òun lójò wá kọ àwọn wá lọ ọba pé kúkú di Muslim kó ń bọ̀ wá di Muslim ẹ jẹ́ kí ìyá òun ó kú wà láì òtún ṣáájú ìyá yẹn lọ so méjèèjì both ways ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا احسنا وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته Mm-hmm.